وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد عباد الله اتقوا الله عباد الله واشكروا نعم ربكم عليكم شكرا واعلموا أن من نعم الله عليكم رزق نعمة الصحة فإنها نعمة كبرى بعد الأمن روى البخاري في الأدب المفرد وابن ماجه والترمذي وغيرهم عن عبيد الله بن محصن الأنصاري الحطمي أن رسول الله صلى الله عليه وسلم قال من أصبح منكم آمنا في سربه معافا في جسده عنده قوت يومه فكأنما حيزت له الدنيا بحذافيرها حسنه الألباني أيها المسلمون إن نعمة الصحة رحمة لا يعرف فضلها ويغفل عن خيرها عوام الناس إلا المرضى وهم العارفون بأنها تاج على رؤوس الأصحاء عباد الله انتفعوا بصحتكم لعبادة ربكم وابتغوا بها رضوانه واشتروا بها سعادة الدارين ولا تكونوا ممن يسخرونها لما لا يعود عليهم نفع الدنيا ولا خير الآخرة فتندموا قائلين لولا أن لي صحة في البدن لكنت من الفائزين والمفلحين فإن طبيعة معظم الناس تخسر هذه النعمة قال رسول الله صلى الله عليه وآله وسلم فيما رواه البخاري في صحيحه عن ابن عباس رضي الله عنهما نعمتان مضبون فيهما كثير من الناس الصحة والفراغ أيها المسلمون حافظوا على صحتكم ولا تطغوا في تفخيرها لا في عبادات ربكم حتى لا تملوا في أداهها ولا في شهوات الدنيا حتى لا يضلكم الشيطان عن دين ربكم القويم نسأل الله تعالى الفقه بالدين والعمل بالعلم النافع أدعو الله سبحانه وتعالى ìkẹ́ ọlọ́run ọlọ́run fún níṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn tí wọ́n pọ̀wọ́ tẹ̀lé wọn lẹ́yìn láwọn ẹni rẹ̀ àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n fi lé ayé wọn ṣẹ̀sìn fọ́lọ́run tí wọ́n yọ́nú sí gbogbo òfin ẹ̀sìn ọlọ́run tásì tayé rẹ̀ yọ́nú ọlọ́run ọlọ́run bá yọ́nú sí wọn ẹrúsìn ọlọ́run àsìkò àlàáfíà wa àti àsìkò ìráyè wa ẹjá kófà rẹ̀ ìgbàtà ń bẹ ní abarapá ká ní àlàáfíà rọ tó péye àtìgbàtà ráyè tí àìrójú àìráyè ò ṣẹlẹ̀ sí wa àsìkò ńlá ní méjèèjì yìí ẹjá gbìyànjú ká kófà ọlọ́run lára àsìkò méjèèjì yìí torí pé bó ti wù kíyàn ní àláfíà ara tó yóò máa lo àsìkò àsàn náà bó ti wù kíyàn ní èèyàn lẹ́sbìtì tó pé èèyàn òráyè tó àìrójú àìráyè náà yóò padà máa ń ṣẹlẹ̀ láwọn ẹ̀kọ̀ kan ẹdúpẹ́ àwọn ìdẹ̀ra ọlọ́run ọba dájú pé nínú àwọn ìdẹ̀ra ọlọ́run tó ṣe fún yín orí jíjẹ múmu ìjẹ̀kùn ní àlàáfíà ká ní àlàáfíà ara tó péye ìjẹ̀ra ńlá ni níwájú ọlọ́run ọba áríjì kíkan ni tí ò sí nǹkan kan tó lépa bá kò sí nǹkan kan tó ju àlàáfíà lọ gbogbo tí ń jó orí ayé wọ́n tẹ̀lé àlàáfíà ni lẹ́yìn kọ́kàn balẹ̀ ká má rọ́tẹ̀ kífòyà mọ́ sí láàrin ìlú bá ti ń kó káàkiri lọ́tún lósì láwùjọ wa nàìjíríà lẹ́yìn bí ti ń bá wa káàkiri nílùú oníkálùkù lẹ́yìn tọ́kàn balẹ̀ àjínigbé lọ́tún àjínigbé gbowó lósì ìpara nípakúpa bẹ́ẹ̀ náà ni àdìbò náà tó ń bọ̀ lọ́nà fáwọn tí wọ́n ń dì yìí gbogbo àwọn ìjáyà ìfòyà ìbẹ̀rù yìí nínú iṣẹ́ máwùjọ ó dàgbàsókè nù tí àwùjọ bá mọ́ kúrò níbi chifọ tí fọ̀kànbalẹ̀ ń bẹ láàrin ìlú lọ́dẹ̀dẹ̀ kó wá lórílẹ̀-èdè ìyẹn nìkan ní ọkàn ló tún ju àláfíà lọ lẹ́yìn fàyàbalẹ̀ ọkàn àláfíà lọ ga gbogbo orí tọ́lọ̀ àti nínú wọn àti tírímìtì nínú súnánù wọn bákan náà àti àwọn àfọ́ ní hadithi míì wọ́n bá gba hadithi kan jáde látọ̀dọ̀ ìkan nínú àwọn sahaba na muhammad sallallahu alaihi wasallam oní ubaydillah ọmọ misfon olóńṣe ọlọ́run sallallahu alaihi wasallam mú sọ fún wa wípé man asbaha minkum alina fi sirbe ay fi bayti àdúláfẹ̀ mọ́jú tó jí orí pé ọkàn ó balẹ̀ inú ilé ẹ̀ kò gbọ́ pé wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ onílé mọ́lé ẹ̀sásàdà fẹ́mi ara yín o àwọn security ńkọ́ ẹ̀fà àwọn ọlọ́pàá àwọn ọlọ́dẹ àdúgbò ńkọ́ fìjìláńdé ńkọ́ kò sí ti ń jẹ kò sì já sí pé lóòrùn nìkan náà láàrin àwọn ládùúgbò náà wá kan lé mọ lórí jọba dúkìá rẹ̀ àmọ́ rẹ̀ fún ti pa àbábọ́ ọmọ rẹ̀ tún ti bá àmọ́jẹ̀ ní kò mọ́ bọ́ mara rẹ̀ sùn láwọn ilé rí ẹ̀dá tí wọ́n bá tún bá láti yàmà òní dá fún wọn tí wọ́n ní kí bàbá mọ́ bọ́ mọ́ rẹ̀ sùn ní ti bá tí ò tírù nǹkan yẹn tọ́kàn balẹ̀ ó sùn láyọ̀ ó jí láyọ̀ mọ̀ ẹ́ fàǹtì ó ní àlàáfíà ara tó péye lára bó ti sùn gan bára ti fẹ́ wo ó gbé apá bá ṣe gbé ó nà ẹsẹ̀ tọ̀ ẹsẹ̀ náà gba nínà ọkàn rẹ̀ mọ́ kò sùn pẹ̀lú rònú kò jí bá rònú ìbànújẹ́ ò bá jí kò sì jí kó bá bànújẹ́ oúnjẹ ọjọ́ kódẹ̀ tí ó kọjẹ láàárọ̀ kò sẹ̀ dàmú ọpọlọ kò bá rònú lọ rárá ọkàn rẹ̀ balẹ̀ wípé bí má tiẹ̀ lọ́bi iṣẹ́ lẹ́nìí mo tún fẹ́ wá ní jẹ lọ́la ni àmọ́ láàárọ̀ lọ́sọ̀ lálẹ́ ni àbóyè bàtà bá ń jẹun sẹ́nu wọn yẹn bẹ́ẹ̀ ní ní dààmú fàkà bí ó dàbí ẹni tọ́lọ̀ ń darí gbogbo ayé lójijì pẹ̀lú ìjánu rẹ̀ máa gbọ́ ò àníbì òjì akọ́kọ́ ní owó lọ́wọ́ ò kò ló jọba ìlú o kò ló jẹ ìmáàmù ìlú o kò ló jẹ gómìnà kò ló jẹ pírẹsidẹ́ntì o ọlọ́run ti káyé fún ọ kí kàmẹ́yàtà yìí bá ṣẹlẹ̀ sí ọ o jí ní àlàáfíà ara o bá dùn ún jí o tún ní àlàáfíà ara dáadáa èyí tó jẹ ló jẹ òjò ọjọ́ yẹn fún bẹ lọ́wọ́ rẹ anábìjá mọ̀ wípé gbogbo ní ayé àti ìjánu ayé tààfin jarí ayé ń bẹ lọ́wọ́ rẹ torí pé yìí náà láti ń lo ìtẹ̀mí tó láyé àárọ̀ ọjọ́ ẹ̀dá náà ìsìn tí ó fún ọjọ́ alẹ́ ẹni tí ò tí ò ní kankan tó lé yí lábàájì tí ò sí kẹ̀kẹ́ tí bá tó sì ní àlàáfíà ara tó lóúnjẹ òjò ńlé òun yóò mọ̀ sọ fún mo ṣe báyìí mo rìn báyìí kí lè lékún láti tìkì mo rìn báyìí kí lè mọ kéwù mi mo tún fẹ́ rìn báyìí kí lè mọ wé mi mo tún fẹ́ rìn báyìí níbi iṣẹ́ òwò mi mo tún fẹ́ rìn báyìí nílé ẹ̀kọ́ tí mo tún kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ mo tún fẹ́ rìn báyìí níbi jẹ̀mú mi àbẹ́tó ẹ̀tọ́ sí pé yóò jí láàárọ̀ ìta ìrò ni gbogbo oògùn tí wọ́n lò fún kílẹ̀ tó má kò sí tọ́lọ̀ ń lò ń sábà fi kú jẹ́wòsàn fún àbí ó ti ẹ̀jí ire ó sùn rẹ̀ ó jí láyọ̀ fi ní wípé kí ni ìyàwó àfọmọ́ ó jẹ ẹ̀rì kiri ẹni yẹn ìṣẹ̀mí ayé rẹ̀ fódìdí ọjọ́ yẹn kò ní jọra wọn láti ara

kò sì ní ibùgbé fún òwúgbà ti ní owó lọ́wọ́ tó ní àlàáfíà kò rí ayé wa bí ọlọ́sìn ṣe wà àti fún wa ní gbogbo ọ̀nà àkà ìmúyẹ tó ní dúkìá owó ìlọ́wọ́ tó ní àlàáfíà ara kí n fẹ́ lè máa bẹ lọ́run látara ànira tí ń rí látara ìnira àsàn tí ń dààmú ẹ̀ pé tó bá ṣe é ṣe yẹ kọ́lọ̀ ń gbowó kó fi rọ́pò àlàáfíà fóun ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ wọn nínú tí bá wọn fúnra lórílẹ̀-èdè wọn arùkún wó làkọ́kọ́ àlàáfíà lẹ́yìn lẹ́yìn lájú sí àwọn tí wọ́n mọ̀ yà àlàáfíà náà làwọn aláàrẹ̀ aláàsàn nìkan aláàrẹ̀ nìkan tọ́lọ̀ ń fi àdánwò mọ́ ní àlàáfíà ara kan òun nìkan ni ó mọ̀ pé tẹ́ ní àlàáfíà ajé tó rẹwà ní ti ń bẹ lórí àwọn tí wọ́n ní àlàáfíà ajé ni mọ́ fi ẹjọba àlú bí wò fi ẹjọba àlú tó ní àlàáfíà ọ̀bàníọ́ mo fi ọjẹ lè máa mú ìlú bí wọ́n fi ọjẹ lè máa mú ìlú mo fi ọjẹ àdúgbò bí wọ́n fi ọjẹ bó níyàwó bó níyàwó bó ní ọkọ bó tọkọ ní bó lọ́kọ tó gbádùn rẹ̀ bó wà ní ọkọ tó rọmọ bí wà ọkọ rọmọ bí ń dààmú gbogbo àwọn kan tá ń wí jù àtàwọn ti jùlọ tí ń gbogbo ń ń kíyàn fi ń sáré káàkiri ilé ayé kíyàn fi ń káyé jọ jírọ̀rùn fi ń báyàn ibi àlàáfíà ní irin sẹ́tà fi ń wáyé ibi àlàáfíà ní irin sẹ́tà fi ń dàlúgbò tà fi ń súnmọ́ lọ ẹ tí ò ní àlàáfíà ara bí o ní ó ilé ayé rẹ̀ ṣe gbèlè tó yóò rí ọba ṣe ń bẹ̀ adélálá ní o tó sì rẹwà púpọ̀ òní bẹ lórí ẹni tó ní àlàáfíà ara àmọ́ kò mọ̀ kọ́ bá lòun kò mọ̀ pàdé lòun nígbà tí ò tí mọ gun mọ́tò nígbà tí ò tí mọ ilé kọ́ nígbà tí ò tí lówó lákàntì ẹ̀ ó gbà pé ilé ayé ò ti bàjẹ́ yányán torí bọ́lá ò tí gùn lówó kò mọ̀ bí àlàáfíà tó níyẹn ó ti sọ ń dọ́ba lọ́dọ̀ àwọn aláàárẹ̀ aláàtàn pàtàkì lọ́kẹ́ jẹ́ ọ̀rẹ́ síra yín kẹ́tù lọ kí nílé wòsàn abẹ́ lọ kí nílé yóò máa ń wò yín báyìí pé Allahu Akbar gbogbo lẹ́nà abẹ́sáyé dóde kan ní láwọjá ń ṣe máa lè jì fọ́mà alókù sọ fẹ́mi náà àmá àdájà tó fi dé bẹ́dà inna lillahi wa inna ilayhi raji'un ibẹ̀ ni wọ́n ti ń wípé àwọn aláfà béèrè owó lóde ògbóhùn lójú agbọ̀n gan lọ́wọ́ wo ló ń lọ yìí ẹ̀rí nǹkan ó sunkún owó aláfà tó àwọn tí wọ́n jọ ń lọ lọ́dọ̀ ẹni tó tún kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó wà nígbà ó bá ti jẹ́ni tí ní tò ní àdáfíà ara nínú ọlọ́lá ayé ni ọ́ nínú onípò ayé ni ọ́ nílẹ̀ tọ́lọ̀ ń parí oore fún ni ọ́ ẹ̀rú sí ọlọ́run ẹjá lọ àǹfààní ìjẹ́ aládàáfíà wa ń bẹ lára wa yìí fi sin ọba wa ẹjá lọ wa fi wá ọlọ́run ọba ẹjá fi àláfíà ara wa káfíwọ́ oríire tayé káfí oríire alkiyama gbogbo ẹni tí ó tó oríire tayé tí ò ní àláfíà ara kò lè rí ṣe gbogbo ẹni tí ó dẹni tọ́lọ̀ ń sí òjò alkiyama bí ò ní àláfíà ara kò lè rí ìbádà ṣe ẹmọ jẹ́kẹ̀ ní ẹkọ́ sí pé àláfíà ara wọn wọ́n ń lò nílò kílò wọ́n ń lò tó ní tí ò lè mú àǹfààní ayé wá fún wọn tí ò tún ní mú orí alìkíyàmà wá fún wọn méjì lápín sí níbi ìlú àláfíà lágbàrin káàdé ìjẹ́mà mùsùlùmí àwọn kan bẹ àláfíà tí wọn ayé náà fi ń wá wọ́n dàmú tẹ́jú jí fá iṣẹ́ iná ẹni láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kódà àwọn ò ní rí ìṣẹ́jú kan láti kí òun fọ́lọ́n wọ́n ti jẹ́ mùsùlùmí àti ẹ̀fáwọn tí wọ́n ṣe mùsùlùmí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ làwọn ń sin lúwa ń sin wọn ọjọ́ ọ̀sinmi láti pè lọ́jọ́ ọ̀sinmi bí òjọ́jọ́ ọ̀sinmi wọ́n ìrántí bá àwọn òsìn ọlọ́run tọ́ àwọn míì sì ń bẹnu láwọn táwọn náà ń gbójú wọn láwùjọ sọ́jọ́gbà wọn àwọn àmà sì sìn ìdájí lẹ́yìn sìn ìdájí ó sì kùnrin ìrọ̀lẹ́ ó sì sìn ìrọ̀lẹ́ àwọn kọ̀ọ̀kan náà ni wọ́n ti inú wọn èyí tó gbájú ìfọ́pọ̀lọpọ̀ wọn ni wípé ọjọ́ sátọ̀dé àbọ̀jọ́ sunday kí wọ́n nìyẹn kí ni ti wọ́n mùsùlùmí tọ́lọ̀ ń gbésẹ̀ ní ayé ẹ̀ kalẹ̀ lórí ìjọsìn ẹ̀ márùn-ún kéré jù lójúmọ́ ogọ̀rọ̀ sin ọlọ́run ọba nítorí kalẹ̀ fọlọ́run ọba tó jọ́ra yàn kódà bó ṣe náà fílà ọ̀rọ̀ ẹ̀yà wákàtí ma gbọ́dọ̀ pé ẹlòmí ó wà lọ àláfíà títí fáá ó dalẹ́kó tó kí papọ̀ tó wà ní àkíkọ̀ ọ̀run ní jọlọ́ ọba lójú ìmí gan kò ní rí kí ìgbàtí ìbá wọlé báyìí agidi gan ló jẹjẹ ti lóra rẹ̀ dànù yóò lọ sùn bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí tí ò wákàtí kí tó ti lọ sùn tó bá bá bẹ́ẹ̀ pàdé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala Allah ta'ala kan àwọn tí wọ́n àlàáfíà wọn bàbá ti wà ń lé ayé á lò àlàáfíà lọ́rọ̀ méjì lò láti wá ń fà ní ìtọ́lọ̀ wà láyé tún wá lò láti fi ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قلوا وأورياي مسا بتوالوري orí alkiyama mata ibi tawalọ rẹ̀ sì làwákò ní yana ẹn tí ó rórí ayé yóò ti sẹ́fún ni ẹn tàbí ti sẹ́fún àláfíà ara ẹn tí ó rórí alkiyama yóò ti sẹ́fún ni ẹn ti sẹ́fún àláfíà ara ń já sí tí ìsẹ̀mí rẹ̀ balance jùlọ tó rẹwà jùlọ lẹ́ntí lo àlàáfíà tọ́nà fún ó lò fóore ayé ó tún lò fóore alkiyama àmọ́ gbọ́lá púpọ̀ ń lo ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fóore alkiyama ju oore ayé lọ jìtorí pé oore ayé wọn a máa báyé lọ ni oore alkiyama nìkan ni máa ń sẹ́kù فالصالحات فالصال والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا ايه tó fi àlàáfíà sínú iṣẹ́ rí láyé tó fi sílẹ̀ jọ́sìn fọ́lọ́wọ́n ọba nìkan ni ó sẹ́kù tí ó sì ràn kàn fún bá pàdé wájú ọlọ́run ẹrú sí ọlọ́run ẹ má jẹ́ àlò àlàáfíà wa fárí lásán fún tí òun máa ń pa ní ayé wa tí òun mú alkiyama wa kó máa di bí àwọn àjẹni tí ó máa kábàámọ̀ wípé á ìgbà tó sì mo sì ní àlàáfíà ara ká ní mo ní àlàáfíà ní ìsinmi ìbá ti dáadáa o ká ní mo ní àlàáfíà ìbá tí ó jèrè ìbá jẹ́ kan ẹni tí ó là ọ̀pọ̀lọpọ̀ bá tó ní ara ti òfin lọ́hùn nígbà tó gbó wá dé tí ò ara mọ́ ó fẹ́ lọ mọ́ṣáláṣí lọ kírun jẹ̀mọ́ kò sí ara fún ó lọ hajj kò sí ara fún mọ́ ó ní àǹfààní rẹ̀ kí tádìsì kiri rẹ̀ ti ara ń bẹ á tó ní ìsìn àwọn ẹgbẹ́ bá yá padà máa ṣe gbogbo àwọn ṣẹ́ẹ̀rẹ́ lásìkò tí ń bẹ̀lẹ̀ tó ní àlàáfíà ara tó yẹ kó sokùn mọ̀lẹ́bí papọ̀ kó sún mọ̀lẹ́bí mọ́ra wọn nípò tọ́lọ̀ bá fi sí òkàrọ̀ mọ̀lẹ́bí fún nígbà tọ́lọ̀ wá ló wà ló dùbílẹ̀ àtà yóò wà ní mọ̀lẹ́bí òun rántí òun òun ti ẹ̀sàbẹ̀wò fóun àwọn náà nígbàtí wọn náà ní àlàáfíà ara sáàmọ́ rí ìrẹnu mọ̀lẹ́bí bí sáàmọ́ yìí rẹnu mọ̀lẹ́bí tó tẹ̀ nípa kan tó kó fún dàgbàsókè mọ̀lẹ́bí ká máa fíò náà wọ́n ká máa wọ́n lọ bẹ́ẹ̀ tẹ́ tó bá nílà káyìí gbogbo orí ayé àti tàlkìyàmà kúmọ̀ ti pàwà pàdánù rẹ̀ látàrí pé àmàrírí pàtàkì tí ń bẹ ní orí àlàáfíà torí wípé àdámọ́mọ́ ẹ̀dẹ́ èèyàn lọ́pọ̀lọpọ̀ wọn a máa ń ṣòfò ìkẹyẹn ìkẹ́ àlàáfíà àwọn èèyàn máa ń pàdánù rẹ̀ wọ́n máa ń pè tí ẹ̀ lóṣọ́lọ́ fi ran wa létí ó alẹ́sọ́lá tó sẹ́lẹ̀ bó ti wá ní sọ́yẹ́ Bukhari látara ibn Abbas radiyallahu anhuma anábì ní ní ìmẹ̀tẹ́ni magbóòrùn fíhìmà kẹsìrò nílẹ̀ ìjàrá lọ méjì kan bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sì lò magbóòrùn ayẹ́kọ̀ọ́sìrún fíhìmà àwọn èèyàn sọ́fò rẹ̀ méjèèjì yìí ìjàrá sí ni ẹni tó sì júwe ọlọ́run bá fún wa lẹ́nu tọ́lọ̀ ọ̀ràn sí wa ẹni tí ó júwe pé ìkẹ́ ọlọ́run bá tọ́lọ́run bá tó dá wa ìkẹ́ rẹ̀ rẹ̀ lágbọ̀nrí rẹ̀ alẹ́ muhammadu ni anábì ní ìkẹ́ ọlọ́run méjì kan bẹ oore ọlọ́run méjì kan bẹ àwọn èèyàn ṣòfò rẹ̀ wọ́n pàdánù rẹ̀ wọ́n wẹ̀ sí ẹ̀ ó ní àti hot wal farọ́ àlàáfíà àti ìrójú ìráyè àlàáfíà àti ìrójú ìráyè mùsùlùmí òdodo ẹjá sọ àlàáfíà wa ẹjá fojú tó àlàáfíà ara wa ẹ má sì já sí lò ẹ má já lò lálòbọ́ òdì kódà níbi iṣẹ́ ìjọsìn fọ́lọ́wọ́n bá ẹ má já sí àlàáfíà ara wa lò ẹjá sọ ìbádà ṣe kódà ìbádà súnnà ìbáadà tọ́lọ́wọ́ bá ní kí ànábì fi jíṣẹ́ fún wa tí è ṣe àdáadáa lẹ́nu ẹ̀sìn náà ẹjá sọ àlàáfíà ara wa láti lòó torí bó bá ti wù ká tí a ṣéjù níbi ẹ̀sìn tó yóò padà tú wa ìbádà máa rùn sí yàn àwọn tí wọ́n lè mọ́ tá ń sọ yí dáadáa làwọn tó bá jẹ́ olùsìn lọ́n sẹ́yìn bá ti ní àṣejù níbi ìjọsìn fọ́lọ́n a máa rùn sí yàn mọ́ láṣejù torí pé tó bá ṣàṣejù tó bá sú ọ ìwọ ní oṣù ọlọ́run tí ó gbà kò ní sú kéré ọlọ́run láti gba iṣẹ́ wa àwa ní ó rẹ̀ láti pọ̀ sínú iṣẹ́ yẹn ló sọ́lá àti sọ́lá tó sọ́lá nínú túnmọ̀ hadith tó sọ fún wa ó ní ahabbul amali ila Allah ahabbul amali ila Allah adwamuha walau aqall nínú ìtumọ̀ tó ń ṣe ọlọ́run sọ fún wa àlẹ́sọ́lá àtẹ̀sẹ́lá anábì ní èyí tọ́lọ́run fi ń nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn iṣẹ́ ẹ̀sìn tá a lọ́run o lè tà continuously tí ò já tá gbogbo ògbà kódà tó bá ma níwọ̀n wákà méjì náà náà ló máa ń kí lóru mẹ́rin ló yàn lóru àmọ́kẹ́ ẹja orí fojú tó débi wípé mọ̀ wà ní ìrìnàjò gan o tún kí rẹ o wá wò ọdún kan ọdún méjì ọdún mẹ́ta kò já ọba ó sí ju ìbáàdà fún kí ogun ogún rákà lóru lọ ọgbọ̀n rákà lóru lọ tó kí láàrin oṣù lóṣù méjì tó náà tó kí bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé kò yẹ ká ṣe àṣejù níbi àlàáfíà ara wa tábàlà ń jọ́sìn fọ́lọ́hun táwa ṣe jọ́sìn tó wà pàwá lára bẹ́ẹ̀ náà níbi ìtayé náà mọ́ sí àlàáfíà lò tó bá ti àlàáfíà ara rẹ̀ ríbi ìtayé èso padà sí ọlọ́nà kúrò níbi ẹ̀sìn ọba yín ẹ̀sìn tó dúró déédéé láti rí wọn iṣẹ́ náà ni bí aláàfíṣe iṣẹ́ náà ni ayé ayé ayé ayé bẹ́ẹ̀sí ń bá stéètì yìí ẹmọ bá stéètì ọ bẹ́ẹ̀sí bá ń kọ́ntì yìí ẹmọ bá ń kọ́ntì ọ yóò wà ti sẹ́dí ti fá débi pé kò ní rábàdá àti jẹun ó ti sẹ́ yìí ti fá wọ́n tún bó ń jẹ́ lọ́rọ̀ ò lè jẹ́ bísínẹ́sì yẹn náà ni ẹ̀sìn mi ò ní àfà yóò wà lálà sí ara ẹ̀ fún ti ayé àṣejù níbi ìlú àlàáfíà níbi pa àwọn orí ayé islam mú fara máa bó ṣe kọjú tí ò dá náà fẹ́ni tí ń ti àlàáfíà rẹ̀ lò níbi ìjọsìn fọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ti fi ń ga jù tó kọ̀ rẹ̀ fi ń dára jù tí àwọn ìṣe rẹ̀ fi ń rẹwà jù òun là ń bẹ́ kó ti àgbọ́yé ẹ̀sìn fún wa kó ìtì á jìdí lo ń tàbá gbọ́yé ẹ̀sìn fún wa ọlọ́lá ilaha illallah الحمد لله رب الخلائق أجمعين ثم الصلاة والسلام على خاتم النبيين وإمام المرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين والتابعين سننهم إلى يوم الدين عباد الله إن نعمة أخرى من نعم الله بعد الصحة التي لا يعرف قدرها إلا الخواص من الناس نعمة الفراغ فمن كان فارغا ومهملا عن المخاوف والهموم والأشغال التي تلهي القلوب وتمرض النفوس وتفرغ هذه نعم الفراغ فيما ينفعه في دنياه وأخراه فهو الكيس الشكور لربه فهو الكيس الشكور لربه الراجي عفو ربه ومن كانت حياته عكس ذلك فهو مضبون في هذه النعمة كما قد علمنا ذلك النبي المصطفى صلى الله عليه وآله وسلم نعمتان مضبون فيهما كثير من الناس الصحة والفراغ أيها المسلمون تنبهوا لهذه الحكمة إن المرء لا يحصل على خير في الدنيا ولا في الآخرة إلا بمعرفة حقيقة فضل الصحة وهمية الفراغ والعمل بمقتضياتها وانتهازهما فرصا ثمينة يخلد بهما ذكره في الدنيا ويمكن لنفسه درجة العليين عند الله اللهم ربنا متعنا بصارنا وأسماعنا وقواتنا ما أبقيتنا أدعوك فún Ọlọ́run ọba ọba tí ń tọ́jú gbogbo ẹ̀dá lápapọ̀ kò séèyàn kan tí ń kún Ọlọ́run ọba lọ́wọ́ níbi ìṣe rẹ̀ kò sí ẹ̀dá kan tọ́lọ̀ ọba dáláyé tí ò fojú tó ló fi jẹ́ síkẹ̀ nínú àwọn okọ̀ ọlọ́run tọ́lọ̀ ń jẹ́ kẹ́dà kẹ̀yìn bá jẹ lóókọ bèlè tẹ́ yóò bá wù níwà òní alwakil ọba tí ń fojú tó gbogbo tó dá ìkẹ́ ọlọ́run ọba náà ọba rẹ̀ fẹ́yìn tó jẹ́ ní ìkẹyìn gbogbo àwọn ànábì ọlọ́run tó tún jẹ́ òjíṣẹ́ gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ó jẹ́ ní aṣáájú fáwọn òjíṣẹ́ ọlọ́run ó jẹ́ ní ìpẹ̀kún gbogbo àwọn gbogbo kéwú tèyàn bá lèyàn ké gbogbo ìwé tèyàn bá lèyàn mà gbogbo ọ̀làjú ẹ̀sìn kan àgbọ́yé ẹ̀sìn kan lábẹ́ ìsìláàmù wa yìí tẹ́dá lòun gbọ́yé tó wá lòun ti rí kàdé bẹ́ẹ̀ wípé ànábì Muhammad kọ́ lẹ́ni ìkẹyìn gbogbo àwọn ànábì ọlọ́run tó ń sẹ́mi náà tún ń bọ̀ lẹ́yìn ànábì tí ó mọ̀ jẹ́ ànábì káàmà pé èsù ti fọwọ́ kan rú ẹni bẹ́ẹ̀ nílà àkáyè èsù ó padà ṣírẹ́ tó bá nírú àgbóyìn yẹn lọ́nà torí pé ẹni tí ó sàlàyé ọlọ́run ọba fún wa lẹ́nà náà muhammadu sallallahu alaihi wasallam gẹ́gẹ́ máa ti ń gbé ìjí ànábì yẹn fẹ́lò ní ìyàtọ̀ fáànà muhammad kí ẹ ti mọ̀ pé tí ń jẹ́sìn ọlọ́run ọba ń ò ní rí ṣe ìjọsìn padà kan fún ẹni bẹ́ẹ̀ ni pé yóò kó òun ìsìlámù kódà bí bá fòun kírun bí oníṣẹ́ máa kírun náà bí oníṣẹ́ máa gbàwẹ̀ náà hajj rẹ̀ bí oníṣẹ́ ṣe ẹni bá ń sọ ìpàṣẹ àná Muhammad ìgbọ́rọ̀ ànábì Muhammad yìí àwọn àdìsí ànábì tó ní àlàáfíà tó dáa tó ṣe dèédé ń tọ́lọ̀ bá náà ṣe inú ẹ̀sìn ẹni bá fi sin lọ́ọ̀ nìkan ní mùsùlùmí òdodo àwọn ará ànábì ẹni mímọ́ ni wọ́n ni

nínú àwọn ìdẹ̀ra tọ́lọ̀ bá ń se fún wa sáà mọ́ rírì rẹ̀ lẹ́yìn àlàáfíà ó ní ìdẹ̀ra tá ń pè ní ìrójú ìráyè ìrójú ìráyè yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ tóbi rẹ̀ wọn ò mọ yìí rẹ̀ wọn ò mọ láti ń bẹ fún àwọn tí wọ́n mọ̀ nìkan làwọn ẹni ẹ̀sà nínú àwọn èèyàn tó mọ̀ wípé ìṣẹ́jú kọ̀ọ̀kan nínú sẹ̀mí ayé àwọn àwọn fi gbọ́ ọ̀fi nǹkan méjì káwọn fi wó orí ayé káwọn fi wó orí alkiyama káàfiwó orí ayé wọn ò gbà pásìkò wọn ń bẹ pé a wà lẹ́sbìsì tàbí ní ọ̀rọ̀ ti wà lẹ́nì wà rí mi lé mo wà lẹ́sbìsì kò sí lẹ́sbìsì nínú ajẹ́tìfà àwọn tí wọ́n síwájú wa wọ́n gbà pé gbogbo ìsẹ̀mí ayé àwọn àwọn gbọ́dọ̀ gbìyànjú káwọn máa rí kan sí nǹkan kejì ṣe kò sí pé ọwọ́ wọn dilẹ̀ bọ́wọ́ tí wá ti dilẹ̀ lẹ́nì rárá o àwọn ẹni ẹ̀ṣà nìyẹn tí Islam ní ká máa tẹ̀lé dáná wọn ẹni bá ṣe wí pé ó rójú ó ráyè ọlọ́run gbé dàmú kan bá ọlọ́run gbé bẹ̀rù kan bá ọlọ́run gbé ìṣòro kan bá léè tí máa ń darí ọkàn síbòmí tí máa ń ṣe ọkàn láàárẹ̀ tí èyí mú kí ẹ̀mí gan ní àlàáfíà tọ́nà bá ti ní ó làkún ń bẹ̀ tó sì wá lo ìjẹ̀ra ìráyè ìrójú ìráyè rẹ̀ ó lò ó sinmi tí ó mú àǹfààní ayé wá fún ó lò ó sinmi tí ó múra alkiyama wá fún irú ẹni ẹni ọ̀jọ̀gbọ́n ẹ̀dá fawal kayyisu ash-shakuru li rabbihi wọ̀rọ́jì àfọ̀rọ̀bẹ̀ irú ẹni lórí rẹ̀ pé a ní ẹwà ò gbogbo ìsẹ̀mí mi ló wà ṣẹ̀dú ti má tẹ̀fẹ́ ti tiyín bọ̀ ní ọ̀la tẹ́ǹsọ yìí ní ìsìn òfẹ́ ṣe báyìí òfẹ́ ṣe báyìí òfẹ́ ṣe báyìí òfẹ́ ṣe báyìí nígbà tó atẹ máìsì tó ṣe tá ẹni pé kò yọ ọrùn lẹ̀ kò yọ ìgbọ́wọ́ àti ilẹ̀ kò yọ ẹni tó dáálẹ̀ gbogbo ẹ kú fún orí ayé orí alkiyama ni gbọ́lẹ̀ àráyè fún wa sí báyìí ẹjẹ́ tó máa ronú sí irú ẹni yẹn ló máa ń tó wálé ayé wá sí abẹ́lá ti sọ pé ẹ̀ gbọ́ lẹ́fẹ́ wá sí òsígbà tẹ́ wá tẹ́ wá torí mi ìkẹlẹ̀ nígbà tí mo ṣe náà àà èsù lò ọ́ gbogbo ẹni tí ò bá ti ní tí ń ṣe èsù ó lò ó níbi ń bẹ́ nọ́ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lẹ Yorùbá wọ́n ní ọ̀lẹ èèyàn igbákejì èsù ni nígbà tó ò bá ti ní nǹkan tó ń ṣe èso mọ̀ gbá wọn tí ò dá sí ọlọ́kan ìgbà ló mọ̀ rí inú èèyàn kan bí ẹnìkan wa mọ́tò ó tami ọlá ẹnìkan wa mọ́tò kan hànù kò kí ọ ẹnìkan ò pọ́n lé àìníṣẹ́ ni tó bá ṣe pé o bá bíìsì tẹ́mọ tó ń ṣe bó ti ń parí eléyìí eléyìí náà ti dúó díọ̀ náà ti dúó àsìkò náà tún yọ ọ́lẹ̀ o tún lọ kírun o tún padà dé mo tún gbọdọ̀ rẹ́sì láàrin ìṣẹ́jú ẹ̀ náà kí tún bẹ́ẹ̀ eléyìí o ní lè ronú pé lágbájá ń bẹnu mọ̀lẹ́bí yín ọlọ́run kan lé kò rásọ ọdún fáwọn ọmọ rẹ ọlọ́run kan lé kò sanwó skul ọmọ ọmọ rẹ èlé yá ló ń bọ̀ yìí o ní alfarọ́ọ̀dì nìyẹn ìjẹ̀rá ńláńlá ni gbogbo ẹni bá ṣe wípé ó nílà káyè tí dúpẹ́ fọ́lọ́wọ́n ọba kí sì ìran kan tí ń jẹ́ àforíjì ọlọ́wọ́n ọba yóò lo àsìkò ìrójúráyè rẹ̀ yóò lo fún ti ń jórí ayé àtòrí alkiyama ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń sòfò ń tàà ń sọ yìí ẹ̀rí pọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ń lò láwùjọ jù àwọn tí wọ́n ní nǹkan tí wọ́n ṣe ni òṣèlú níbọ̀ wáyé tí wọ́n dìbò inú wọn ni wọ́n ń dà síta wọn àti wọ́n pa àwọn èèyàn lẹ́kún wọn àti wọ́n dà lúrú wọn àti wọ́n balẹ̀ ayé jẹ́ nígbà tí wọn ò kanlẹ̀ ní nǹkan tí wọ́n ṣe ń pàtó ó rọrùn fáwọn táwọn ní nǹkan táwọn ń ṣe bó ti ẹ̀ ṣe fi ayé nìkan làwọn ń dù níbi òṣèlú tí wọ́n èèyàn kan dùtọ̀ lọ́ọ̀ níbi òṣèlú abáfẹ́ tara wa lókù ẹ̀yẹ̀kìní islamic law islamic law nílùú ìlú oníjẹ́bẹ̀ ṣeríà wo máa ń tanra wa ẹ̀kìní eh, kan àbájẹ́bẹ̀ ní ìsìn akọ̀chẹ́njì kìíní akọ̀chẹ́njì kìíní ìnàyẹ́ ọkàn ìlú ṣeríyà ṣeríyà tó ìlú èyí tó ṣe àwọn agan irọ́ náà ti ń bẹ̀m̀bẹ̀ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ tó dúdú tó dúdú ṣeríyà kọ wọ́n rí ìrùkí ìwọ́ tó òun ságbèrè ó bọ́ọ̀ bá ní sèrí àlò ọlọ́run ló ni àbọ̀ òdí sèrí àrùn gbò olóòsẹ́bọ̀ ìjọba mú ti pamọ́ kó sẹ́bọ̀ olóòsàgbèrè ìjọba wá sọ pé dandan kó ìjọba tó ní òun fáyé ilẹ̀ ẹ̀mọ́ lọ hajj lábẹ́ òfin àgbélẹ̀rọ ẹ̀mọ́ wá dára yín láàmú lórí tí ò nítumọ̀ ọ̀dọ́ tó rí pé wọ́n tún fẹ́ dìbò báyìí mọ́jà wọ́n tó wà láì táwa tẹ́sìn bá yé bá débẹ̀ báyìí a kàn change ẹ̀ a change ẹ̀ change dúó lè dúó lè kọ dúó lè ní ìlú wo orílẹ̀-èdè wo ìwọ nìkan ló wà ń bẹ̀ yìí mùsùlùmí kan ló wà ń bẹ̀ yìí wọ́n tán wá tẹ́sẹ̀ o àìrójú ẹ̀rá yóò ti ṣẹlẹ̀ sí ọba yìí ló àtìkò yẹn wá mẹ́sìn wá mọ̀ táyé wá mẹ́sìn wá mọ̀ táyé mẹ́jẹ̀kẹ́ ó kan lára bó bá ti ń wá máa bó ti ti lọ́wọ́ bá kẹ́sì òfin ní mọ́ lọ́wọ́ ní tó jẹ́ tó fi ní jàrámù gbìyànjú kó wà kó mọ̀ rọ́lọ́wọ́ bá sí torí pé ìjẹ̀ra kárójú sọ fún wa wọn è mọ rírì rẹ ó dìgbà tí rójú ráyè bá sí wọn tún mọ́ àtìkò tí wọ́n ti tí nígbà tó wọn sẹ́kọ̀ọ́dé sùn mú ti mọ̀ nígbà yẹn kó nǹkan kọ̀ǹpútà kó nǹkan aluminium àtúntẹ̀sẹ̀ kọ́ papọ̀ ìgbà tó wà sí yẹn àtúntò ìkírú náà gbà náà ìgbà tó wà á òun wá fojú sọ́nà kan nìkan ìgbà tó bá dàgbà ní ọmọ yẹ ọtí tó ní ó kì í gbogbo tí mo lò ní poli àti mo tẹ̀lé kọ́sẹ́ gbogbo tí mo lò ní fẹ́sì àti mo tẹ̀lé mẹ́lẹ́ náà á mi ti mọ́ agbọ́nù tó padà wáyé ní wọ́n tó wá tó bí ó sọ fún ààrẹ dáadáa lọ́lẹ̀ kí ó lọ́lẹ̀ èwè lásìkò tẹ́ wọ́n bá ń lọ kọ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n báyìí bíṣẹ́sì báyìí ló ń ṣe ojú tó tó rò pé bàbá rẹ̀ burú ìyá rẹ̀ ò gbádùn bí yanjú fojú tó ó padà sunkún rẹ̀ torípà yan ó ráyè ó jẹ́ ó mọ aṣọ tó wọ̀ àwọn ni wọ́n ń gbọ́ àmọ́ tó bá lè gbìyànjú mọ́ sí ń gbé fún ọ tí wọ́n ń gbé fún ọ kẹ́sìn lè dúó kẹ́sìn lè dúó káyé lè dúó káyé lè dúó tó bá lè gbìyànjú tó sọlẹ̀ tó sọ̀rọ̀ ju tó gbà ó padà dúpẹ́ fọlọ́ torí bẹ́ẹ̀ jọmọ́ mùsùlùmí ẹja tají ẹ̀kọ́ ńlá lélẹ́yìí ọgbọ́n àtòyé ni ọmọ ẹ̀dẹ́ èèyàn ò lè rí àǹfààní ayé bèèrè tí àǹfààní alkiyama àfi kó ma rírí pàtàkì ọlá ti dẹ̀fà láfíà ara tètè lo àlàáfíà yẹn kí fi àfíà ó tó dé bó o sàfọwọ́fà rẹ̀ yóò sí ọ bó o sàfọwọ́fà rẹ̀ yóò sí ọ ó lè lò sẹ̀mí ayé bá tẹ́ ń gbé ìkúmọ̀ nígbà ó mọ̀ rẹ̀ ọ bà tó ní àlàáfíà ara tètè múra sẹ́sìn múra sẹ́sìn múra

ìgbà tó yẹ kó lọ lójúlówó rẹ̀ wọ́n fi ọ́ sí ìgbádùn ayé lò lé káàkiri torí bẹ́ẹ̀ ẹjá gbìyànjú rẹ̀ ká lo pàtàkì àlàáfíà ká lo pàtàkì oore tí ń bẹ níbi kárójú ráyè ká sì yíhun wà tó tóbi wájú ọlọ́run tí ó sẹ́ ìrántí wákù tàbátìlẹ̀ ayé lẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ní àlàáfíà ara tó rójú tó ráyè ẹwọ́n mọ́ ó sì kú nígbà tó di 36 years kí ló lò ẹyọ olù 20 years láyé ìjọ tẹ́tù islam lẹ́nu tálíkì àmì èdè ó kọ́ máa jẹ́bà lè láyé ó kẹlẹ̀ ní àkọ́kọ́ tánàbí ní jáde kúrò ní ní Mẹ́dínà lọ́ọ́ ó kẹ lánàbí ní gbogbo àwọn sọ̀hábà ẹ̀mí tí ànábì tírénì pé eléyìí ló ń tán ẹ̀jẹ̀ ló ń jẹ ẹmu lómi ẹsẹ̀ níṣe ẹsẹ̀ lówó eléyìí ò tọ́ ẹ tó nímọ̀ rẹ̀ jùlọ máa dùn jábà lè ànábì tún yan àwọn mẹ́rin kan tó rẹkọmẹ́ẹ̀dì wọn ní àwọn sọ̀hábà wípé ìwọ Abubakar ìwọ ọmọ ìwọ Ali bẹ́ẹ̀bà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nípa bá ṣe ń kọ́kùrọ̀ àmì téèyàn mọ̀ ká bíjì bí ìlú ṣe kọ́ mi láhán tó fi kọ́ mi nínú ẹ tó mọ̀ kéjù yín ni màá dùn jábà ẹkí lọ́dọ̀ rẹ̀ ọmọdún mélòó kí ló láyé ẹwùgbà tó ti wá kú bí islam bá ti jẹ́sìn lókè pẹ̀lú ayé bá ti jábá lókè òní kú láyé ó lu àsìkò yẹn ni ó gbà pé eighteen years tó ń lò nínú wa kèfèrí nínú ẹ̀sìn kèfèrí yẹn wọ́n ti sọ fún yẹn àbẹ́ ìsókù tó lónú islam yìí wọ́n ṣe iṣẹ́ tó kàn fi nípa ayé láyéláyé ó ti kalẹ̀ ìwọ ńkọ́ mọ́tálásí lè ń wò lọ́ọ́mà ọ̀dọ́ mùsùlùmí tí ìráwẹ̀ gbà ọ̀dọ́ mùsùlùmí tí òmọ́nù jẹ́mọ̀ rẹ̀ ayé ìnisa ayé ìfàájì àmukòlóòsì àmukòlóòsì àmukònàgàwà ẹlòmí ohun mi ti fà á wọ́n ní mo sọ pé tó ti bàjẹ́ tó ti bàjẹ́ yóò mọ̀ sẹ́gbẹ̀lera rẹ̀ ní ọ̀dọ́ sáàrẹ̀ èèyàn sọ fún wa ni àbí wọ́n sọ fún wa àkọ́ ní mọ́ ń dún yẹn nígbà ìpápadà yá gan wọ́n fi kọ́lọ́sì ọgán lọ́gán orílẹ̀ kọ́lọ́gán sínú rẹ̀ máa wọ́n mọ̀ wọn kò lóòsàn wájú báyìí gbogbo tó mú tí ò dára ní ẹmọ mọ́ ẹ̀ ẹ̀rùn kí ni ká mọ́ máa à ń ṣe fàájì lọ́wọ́ ìgbà táàrẹ̀ rẹ̀ bá dé wọ́n fi lọ́dọ̀ nílé mú ẹjá lọ àsìkò yí dáadáa fi ìní àlàáfíà ara ìrójúráyè fi ra àyè fún ààrẹ níwájú ọlọ́run kèé fẹ́ ìtún mọ̀ ra fún gbà tó bá ti láyé má àwọn kan gbà tí wọ́n bá ti láyé má ni mọ̀lẹ́dọ́sẹ̀ máa ra iwájú ọlọ́run fún wọn fúnra rẹ̀ ra síìtì fúnra rẹ̀ wájú ọlọ́kùn tó kú ó sáàmù kọ́ òkú tẹ́mìnà sí mọ̀kọ́ àtù ibi táàdé tí yẹn tíìtì kan nìyẹn báwọn tẹ́ sáré tíìtì wọn lábújá wọ́n sáré rẹ̀ dáàbò assembly wọ́n sáré tíìtì kan ní kìnníkà ra tíìtì síwájú ọlọ́run pẹ̀lú àdáfíà ara pẹ̀lú kó ráyè torí fìgbà tó ní àlàáfíà ara ìfìsìn lọ ìgbà tó ní àlàáfíà ìfìsìn rẹ gbogbo tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ yẹn kò tó nǹkan kan wọn kò sí ẹni tó lè ra àlìjẹ́nà fún tó bá ti kú mọ́ kò sí ẹ̀dá kan lẹ́nìkan lè ra àlìjẹ́nà fún tó bá ti kú àti tó bá rà fún ara tó rà fún ara kò tó kú kódà ààrí ẹ̀rí tó fi wá wípé ànábì ra àlìjẹ́nà fún àwọn tí ń bẹ láyé lójú ayé ẹ̀ nígbà wọn ti dá àlìjẹ́nà ọlọ́run fún wọn ní ròdù pé àlìjẹ́nà ni wọn kìí ṣe gbà tí wọ́n kú tẹ́ tàbí sẹ́ wà ń bẹ lọ́pẹ́ wọ ọlọ́run bẹnu sáré dákun bá ń kẹ́ wọn tọ́lọ́ sì wà á dà fún anábì tí wọ́n ti sẹ́ẹ̀kẹ́ kan tó kú láyé ẹni tánàbí ò ní wọ́lọ́run bá ń kẹ́ iṣẹ́ ìkẹ́ náà ti ṣe láyé ni ẹni tánàbí ò ní wọ́lọ́run bá ń forí jì òun náà ti sẹ́ kọ́lọ́run ó forí jì kọ́tọ́kù ni pálẹ̀ ẹrù rẹ mọ́ fúnra

إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون kótótó fún ojú ka àwọn tó jẹ́ bí ara ayé kótótó rí àwọn tó jẹ́ bí ara ayé ó lòjọ́ alkiyam nígbà náà lẹ́kùnkùn ojú kara yí ìmọ̀ mùsùlùmí lo àláti ara rẹ̀ dáadáa àsìkò tó ráyè sí lo dáadáa oorun yìí ti ń pọ̀ jù ìyàwó rẹ tó ń rẹ̀ dímọ́ ló rẹ̀ dímọ́ ọmọ ọmọ ọmọ my children I don't play with them you're the child I don't play with them you're the sórúkọ ẹ̀kọ́ tó ń sàn tètè jára rẹ básìkò ẹ̀sìn bá ti tó mẹ́jọ àwọn òdì ọmọlẹ̀ mẹ́jọ ọmọ òdì ọmọlẹ̀ ìyàwó Aisha radiyallahu anha wọ́n ló ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam yóò máa báwọn ṣe fàájì nulẹ̀ gẹ́gẹ́ bí ọkọ síyàwó láwọn táwọn jẹ́yàwó rẹ̀ nulẹ̀ ìta àti mọ̀ pásìkò òun tó lẹ́sẹ̀kẹsẹ̀ ní wípé tí bìláàlì bá ti pẹ̀rún ó jẹ́ tọ̀sán ó jẹ́ tọwọ́ ìrọ̀lẹ́ tí ń jẹ́ra ọ́sẹ̀ ojú ànábì ó lè ní níwájú àwọn ọjọ́ ìyàwó ànábì lójú rẹ̀ ló kọ́ ah, mo ṣe ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run ọba náà pé kí wá kí wá mú wá màá jòkó sí ìwọ́n pèrún títí bá ṣe wáyé jímọ̀ yìí nìsín ìdí lúdò lójòkó sí Eh, ẹni tí ó wọlé ẹni tí ò ní wọlé ẹni tí náwó dànù ẹni tí ò náwó dànù ẹni tí àspáyà òun ní rán káàkiri bá ti wá jímọ̀ yìí àtún wá darí jímọ̀ ibẹ̀ náà tó tún jòkó sí náà ò lè wọlé ìwà rẹ̀ káàkiri nìyẹn mùsùlùmí aráyé o ẹja gbìyànjú àìrójú àìní ráyè ńgbà tí ó bá dé kọmọdé yìí kábàrà wá kí ló fẹ́ kù fún àwọn ju ọlọ́run kó fún wa ní àlàáfíà ara tó péye kó sì jẹ́ àmọ́ rírì àlàáfíà kó ṣe wálẹ̀ tó lè máa ráyè fún tọ́lọ́wọ́n ba kó ṣe wálẹ̀ tó ṣe wípé tayé náà yóò ráyè fún níwọ̀nba bó ṣe kó fún láyè rẹ̀ máa la ilaha illallah rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk